Àyìndé tó kọ́ ní ramsa tó ti dòṣùpá ó ti dòṣùpá ó ti dòṣùpá tó ń tọ́mọlẹ̀ kárí ayé. Èmi Alájí Sáyídì Ọlásùnlọ́mí àìtí pọ̀ tó a ó máa pọ̀ sí nínú ọ̀la èmi gan bá wọn gbọ́. Ètò Quadri Hamzat tó ti dòṣùpá tó ń tọ́mọlẹ̀ fónílé pẹ̀ lálejò buy one coffee ìdílé kájọ farabalẹ̀ gbọ́ ètò yìí o lẹ́nu ọ̀jọ̀gbọ́n onílàákàyè Quadri Hamzat tolúwa fi ṣẹ́rán ọmọ Ìbàdàn ajẹgbẹjẹ kẹrẹ̀hún Ìbàdàn ní ilé Olúyọ̀lé o ọmọ àgbọn sàṣà máa wà sá o ọmọ àgbọn yàyà máa yà ah, ètò Quadri Hamzat tó ti dòṣùpá ti dòṣùpá. ó dòṣùpá tó ń tọ́mọlẹ̀ kárí ayé. tó ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká kí n pé ẹ tún kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wá ǹjẹ́ àdúrà la máa kọ́kọ́ ṣe fún yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ gbogbo ìgbà máa ń sọ so wípé tí a bá wá sórí ètò báyìí lílọ ní tiwa pípadà dé tá a bá padà dé ẹ̀yin olólùfẹ́ wa náà la máa ń dé bá ṣe rí ọ̀rọ̀ tá a gbé wá sórí ètò lénìí ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé kò ṣeé má gbọ́ ni kẹ́ẹ̀dẹ̀ gbìyànjú gbogbo ẹ̀yin ìyẹn wa tí ẹ bá ti ń gbọ́ tán ẹ tún bá wa taari ẹ̀ kẹ́ ẹ ṣe àìfẹ́ lòmíì ọ̀rọ̀ fífipábánilòpọ̀ lọ́tún lọ́sì ó tó gé láwùjọ wa ẹni tí eléyìí wá ṣẹlẹ̀ sí ó wá jẹ́ ẹni tó jẹ́ pé kò yẹ ká bá ń bẹ̀ rárá ìyẹn nìkan tá a gbé wa ṣùgbọ́n mo máa ń sọ kinní kan fún ẹ̀yin èèyàn pé ìdí tá a ṣe máa ń polówó àwọn nǹkan kan fún yín lórí ètò yìí ni pé ó lè má jẹ́ yín kó jẹ́ ẹlòmíì ló nídìí ṣùgbọ́n one way or the other bẹ́yìn ò bá nídẹ̀ ẹlòmíì lè nídẹ̀ nǹkan méjì òun ni mo fẹ́ polówó fún yín kó tó di pé a mọ̀ wọnú ètò lọ kóníkálukú jókòó èwo ló jẹ́ pé ẹ̀yin nídìí ń bẹ èwo ló kàn yín ń bẹ alákọ̀ọ́kọ́ òun ni ìpolówó kan tí mò ń ṣe fún yín láti iléeṣẹ́ OEA apps iléeṣẹ́ oea mo sọ fún yín pé àwọn èèyàn ń jẹ àǹfààní kan ẹ mọ̀ pé nǹkan tó bá ní ṣe pẹ̀lú aba àbí eba eba medicine òun ni wọ́n ń dì pẹ̀lú but spiritually iléeṣẹ́ oea bàbá ìsọ̀rọ̀ kan fún mi ń jò ní wọ́n láwọn jogún agbára omi kan lọ́dọ̀ ìyá tó bí àwọn ní Ìjẹ̀bú Òde wọ́n pe omi yẹn ní progress water mo wá béèrè lọ́wọ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ oea wípé kí ló ń jẹ́ progress water iṣẹ́ wo ni water yẹn ń ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ oea wọ́n wá rẹ́rìn músẹ́ wọ́n ní tá bá ń sọ̀rọ̀ nípa progress water wọ́n ló jẹ́ omi tó jẹ́ pé àwọn jogún ẹ̀ lọ́dọ̀ mọ̀mọ́ tó bí àwọn ni wọ́n ní progress water yìí ó ní báwọn èèyàn ṣe máa lò ó wọn ní ta omi fún yín o ẹ má fọkàn sí pé báyà wọn máa ta omi fún yín o ṣùgbọ́n ó ní agbára kan tó jàṣírí ayé tí aláṣẹ àtolùdarí iléeṣẹ́ OEA Apps tí wọ́n jogún lọ́wọ́ ìyá wọn agbára yìí ni wọ́n wá ń yọ̀ǹda fáwọn èèyàn nípasẹ̀ omi náà fi pè ní progress water wọ́n wá jẹ́ kó yé mi pé kò sí ìṣòro náà tí agbára omi yẹn ò kì í ká wọn dẹ̀ ní ta omi fún yín ibi tọ́rọ̀ dé dúró yìí ìwọ tó bá jẹ́ pé wọn náà ń kojú ìṣòro kan tàbí omi iléeṣẹ́ OEA wọ́n ní kí n sọ fún yín pé àṣírí kan wà nínú omi tó jẹ́ pé wọ́n máa sọ fún ẹ tó dẹ̀ máa ràn ẹ́ lọ́wọ́ tó dẹ̀ máa tú ẹ sílẹ̀ kúrò nínú oríṣiríṣi ìṣòro tó bá ń dojú kọ ètò bá fẹ́ lomi yẹn fún náà ló máa lò fún ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ nítorí ìdílé ẹ jẹ́ kí n fún yín ní fóònù nọ́mbà ọ̀gá àgbà iléeṣẹ́ oea ẹ bi wọ́n léèrè pé ẹ gbọ́ nǹkan lẹ́nu Quadri Hamzat kẹ́ni mo sọ̀rọ̀ kankan fún yín nípa Progress Water ẹ bi ọ̀gá àgbà iléeṣẹ́ oea léèrè pé kán jọ kán sọ iṣẹ́ tí omi yẹn ń ṣe kán jọ ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ nípa Progress Water ẹ gba nọ́mbà ọ̀gá àgbà iléeṣẹ́ OEA ẹ bi léèrè wípé ẹ̀yin náà ní àwọn problem kan tẹ̀ ń face spiritually kẹ́ ẹ ní pípọ́n ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ ipa àti iṣẹ́ tí progress water ń ṣe nínú ìgbésí ayé ẹ̀dá wọ́n jogún agbára yẹn lọ́wọ́ ìyá bí wọn níjẹ̀bú òde ni ọ̀dọ́ ẹni tó ní iléeṣẹ́ ìlú òyìnbó náà ń gbé ṣùgbọ́n ìyá wọn ti pa ní dandan fún wọn pé iṣẹ́ yẹn wọ́n gbọ́dọ̀ máa ṣe fún gbogbo èèyàn tó wà káàkiri àgbáńlá yìí especially gbogbo ọmọ Yorùbá ẹ gba fóònù nọ́mbà ọ̀gá àgbà iléeṣẹ́ OEA ẹ bi wọ́n léèrè nípa Progress Water wọ́n á dẹ̀ sọ ọ̀nà tí wọ́n máa gbà láti fi omi tú yín sílẹ̀ ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ń gbé nọ́mbà wọn rèé o plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero bó ṣe jẹ́ nìyẹn ní abala ti iléeṣẹ́ oea ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà káàkiri diaspora ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń complain nípa insecurity tó ń lọ ní nàìjíríà oríṣiríṣi àwọn èèyàn ló ti pè mí wípé àwọn fẹ́ ra lé sí Ghana àbí pé àwọn fẹ́ ra ilẹ̀ sí Ghana ìgbà tẹ́lómi ló máa rí i pé owó tán ń ta ilé ní Ghana ó wọ́n gan ẹlòmíì gan sọ pé ah ilẹ̀ wọn ní Ghana o àwa discover iléeṣẹ́ kan iléeṣẹ́ tá à ń sọ yìí ẹni tó ní Olamosh Reality and Construction ẹni tó ní estate tí à ń sọ yìí ẹni yẹn tún ní school tó tóbi gan ní Ghana wọ́n wá láwọn rò pé àwọn fẹ́ acquire àbí kan fún gbogbo ẹni tó bá ti ń jẹ́ Nigerians especially Yorùbá iléeṣẹ́ Ọlámọ̀ṣ ti wá ra ilẹ̀ yẹn tó pọ̀ wọ́n wá fẹ́ máa gé ní one one plot fún gbogbo ṣẹ́rí area yẹn Nigerians ni wọ́n máa fi ilẹ̀ fún gbogbo ìwọ tí wọ́n náà bá ti wá ń rò ó ilẹ̀ olówó pọ́ọ́kú leléyìí o owó ilẹ̀ eléyìí ò wọ́n o mo lè sọ fún yín pé níṣirò owó nàìjíríà kò ju bí one point five million naira lọ ó jẹ́ twenty thousand ghana cedis equivalent to bí one point five million nigeria money ẹ̀ tún wá máa gbọ́ wọ́n tún wáá fún yín láǹfààní kẹ́ ẹ sanwó yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n fún yín láǹfààní kẹ́ ẹ sanwó yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí n tó pe fóònù nọ́mbà olamosh reality and construction company fún yín ẹ jẹ́ á gbọ́ fídíò wọn náà kẹ́ ẹ lè rí ibi tá à ń sọ wọ́n fẹ́ máa gé ilẹ̀ yẹn tà díẹ̀ díẹ̀ díẹ̀ fún gbogbo ọmọ nàìjíríà especially yorùbá ó túmọ̀ sí pé ní gbogbo estate yẹn yorùbá yorùbá yorùbá ló máa kọ́lé tira wọn bẹ̀ orílẹ̀-èdè ghana ló wà ṣùgbọ́n ilẹ̀ yẹn olówó pọ́kú ni gbogbo àwọn tí àwa ń tà tẹ́lẹ̀ àwọn bíi fifty thousand dollars eighty thousand dollars kìíní kan millions ó pọ̀ bọ́tẹ́ léyìí owó yẹn ò bíi one point five million owó nàìjíríà lọ wọ́n tún wá gbà yìí láìkẹ́ tó sanwó yẹn díẹ̀ díẹ̀ fún àwọn èèyàn tó bá tètè show interest pé ẹ wò ẹbẹ́ mi náà fi plot kan sílẹ̀ ẹ já gbọ́ polówó wọn lẹ́yìn polówó màá wá fún yín ní fóònù nọ́mbà wọn ẹ kú kalẹ̀. ẹ kú jẹ́jẹ́ sùkúrú orúkọ tèmi ni ọlárunwájú moshood tí gbogbo èèyàn ń pè ní ọlámọsh ní ìlú ghana bíi ni èmi tẹ̀dó sí tí mo ti ń gbé bí láti ọjọ́ tó ti pẹ́ so àmì ní aláṣẹ àtolùdarí ọlámọsh royalty and construction tó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe òwò ilẹ̀ àti ilé kíkọ́ àti títà ní ìlú ghana àǹfààní ńlá kan ni ó yọjú estate ilẹ̀ kan ni iléeṣẹ́ tèmi tà ní ọwọ́lọ́wọ́ báyìí tí mo ń pè àsìkò ti tó láti jẹ́ káwọn ọmọ nàìjíríà náà wọ́n jẹ àǹfààní ẹ̀ ìwọ tó bá jẹ́ ọmọ nàìjíríà tó wọ́n lù nàìjíríà tàbí wà ní òkè òkun tó ti ń wá ọ̀nà láti ra ilẹ̀ tàbí kọ́lé sí ìlú ghana àǹfààní ńlá ló ti wá sílẹ̀ fún yín báyìí báyìí báyìí báyìí ilẹ̀ ń lọ fún pọ́pọ́lówó ẹ̀ tí price dem are increase from december nineteen estate wa yìí à ń pè ní seaside estate èrè ìṣẹ́jú mẹ́rin sí márùn-ún òun lè máa rìn tẹ́ máa fi kọ́ àwọn beaches àti resort ní around wa a lè lọ sí google kan lọ sáàchì white sand beach resort ìrìn ìṣẹ́jú mẹ́rin lẹ́ẹ̀ máa rìn kẹ́ máa fi débẹ̀ ẹ lọ google las vegas beach ìrìn ìṣẹ́jú mẹ́rin sí mẹ́rin lẹ́ẹ̀ máa rìn kẹ́ máa fi débẹ̀ ẹ lọ google village of hope ìrìn ìṣẹ́jú méjì òun lẹ́ẹ̀ máa rìn kẹ́ máa fi débẹ̀ private schools wà níbẹ̀ hospitals wà níbẹ̀ government school náà wà níbí so estate wa gated estate ni a máa ní mọ́ọ̀ nínú bẹ́ẹ̀ a máa ní recreational park níbẹ̀ a máa ní tech hub níbẹ̀ a máa ní knowledge park níbẹ̀ a máa ní greening areas níbẹ̀ at a whole lot well demarcated ẹ lè ra half plot ẹ lè ra full plot ẹ lè ra two plot ẹ lè ra sílẹ̀ ẹ̀yin tó ń ṣe business ẹ lè ra ìnẹ́fẹ́ta àmọ́ bá yín rà àmọ́ bá yín gbé fẹ́ lómi so opportunity ńlá òun ni ó ti sílẹ̀ fún wa báyìí gbogbo adama ti ní à ah, èmi náà fẹ́ kọ́lé sí Ghana èmi náà fẹ́ rajà sí Ghana àsìkò ti sílẹ̀ báyìí ẹ tètè má bọ̀ ẹ pè nọ́mbà tó ń ṣe. etí ó ṣẹ́kù tí mo fẹ́ fi kún eric mo fẹ́ sọ pé ẹ pè nọ́mbà tó ń ṣe olójú wòran yín fóònù nọ́mbà wọn ni kẹ́ jẹ́ kí n fún yín ẹ̀yin náà pè wọ́n kẹ́ bí wọ́n léèrè pé ilẹ̀ tí wọ́n ní wọ́n ń tà ní Ghana tí wọ́n sọ pé olówó pọ́kú nìyẹn ẹ pè nọ́mbà yẹn ẹ bí wọ́n léèrè kẹ́ ẹ ṣèwádìí ìwádìí tẹ́ bá wá ṣe àti ibi tẹ́ bá parí ọ̀rọ̀ sí ẹ wà fún iléeṣẹ́ QH náà lábọ̀ pé èmi náà ti bá wọn dòwò pọ̀ èmi gangan fúnra mi màá tún máa monitor property yín ẹ jẹ́ fún yín ní fóònù nọ́mbà aláṣẹ àtolùdarí tó ń ta estate yẹn nọ́mbà wọn rèé plus two three three five four seven six three one zero one one plus two three three five four seven six three one zero one one ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí plus two three three five four seven six three one zero one one bó ṣe jẹ́ nìyẹn tó madam sẹ́lẹ̀ káàbọ̀ sórí ètò. olóòtú ṣé dáadáa ni mo bá yín. àtúkù ọjọ́ méjì jọ mẹ́ta. ó ga ẹ̀yin èèyàn wa ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní gbogbo ibi tẹ́ sí ń gbọ́n wa. àdẹ̀kù ọ̀rọ̀ ìlú bó ṣe ń lọ káàkiri. àdẹ̀kù ọ̀rọ̀ ìlú yìí ó lágbára kọ́lọ̀ ń ṣàánú wa àní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ o èmi ọmọ yín sẹ́lìn olúbùnmi ló ń kí yín pé ẹ káàbọ̀ sórí ètò ẹ máa bá wa ká lọ. ẹyìn kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ ìfipábánilòpọ̀ lọ́tún ìfipábánilòpọ̀ lọ́sì tipátipá kan tipátikúùkù hmm kí la fẹ́ ṣe sọ̀rọ̀ iná bá a ṣe ń pa náà kan nìkan tó ń rú jáde. bẹ́ẹ̀ni olóòtú ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn wa àwọn Nigerians àwọn èèyàn wa ní orílẹ̀-èdè Nigeria àwọn ni wọ́n ń fà á tó fi jẹ́ wípé ìwà yìí ó túbọ̀ ń tẹ̀síwájú hmm. lóòótọ́ kó tó di àkókò yìí ìwà ìfipábánilòpọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ó ti wà tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ ṣùgbọ́n nítorí pé kò sí proper awareness kò sí campaign tó péye kò sí eh, eh, ṣe rí gbogbo àwọn tó wá ń sọ̀rọ̀ jáde nísìn láyé àtijọ́ kò sẹ́ni tó bẹ̀ kó sọ̀rọ̀ jáde. Hmm. lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ìbálòpọ̀ kò kí ń ṣe nǹkan tí àwọn èèyàn lè kú gìrì sọ láwùjọ láyé hmm. àtijọ́. àwọn èèyàn máa ń wò pé ẹni tó bá sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ ó jẹ́ èèyàn tó jẹ́ pé oníṣekúṣe ni láyé àtijọ́ tó bá ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ ìbàjẹ́ láàrin ọkọ àti aya gan hmm. tó bá ń sọ̀rọ̀ ìyàwó gan tí ọkọ bá ń bá ìyàwó lájọṣepọ̀ wọ́n lè paná tàbí kán daṣọ bojú ah, hmm. nítorí pé a rí <laughs> ìbálòpọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí kò yẹ ká máa ṣe láwùjọ hmm. ká máa wá sọ pé ìfipábánilòpọ̀. Mm. ìfipábánilòpọ̀ jẹ́. ẹni tí wọ́n fi ipábánilòpọ̀ gan-an ojú ti ọkọ àtìyàwó. yẹ́ẹ̀ tó yẹ pé wọ́n máa paná ni ah. nínú òkùnkùn táwọn bàbá wa bá ń bá wọn ìyá wa alájọṣepọ̀ láyé ìgbà yẹn <laughs> wọ́n ò lè wojú àwọn bàbá wa. bàbá gan ò lè wojú mọ̀mọ́ bàbá gan ò lè wojú mọ̀mọ́ akọ̀ tí a fagídí sáà <laughs> ṣe pé òkè ká ṣe nǹkan tí a ní ṣe ká kúrò lórí ẹ̀ kò wá ṣe nǹkan tí àwọn èèyàn máa wá jókòó tán máa máa sọ láwùjọ. So, ká má bàa tó wá tiẹ̀ wá sọ wípé èèyàn fipá báyàn lò pọ̀ ẹni tí wọ́n fi tó fipá báyàn lò pọ̀ á wá dàbí ọba hmm. nítorí pé ó ti mọ̀ wípé ẹni tó ń fipá bá lò pọ̀ kò lè sọ torí nígbà yẹn gbogbo ojú ò tí ì là kò tí ì sí òye tó péye kò tí ì sí information tó péye tó fi jẹ́ wípé tí wọ́n bá fipá báyàn lò pọ̀ a ti mọ̀ wípé ẹni tó fipá bá lò pọ̀ ojú àti ẹ̀ máa kúkú tí kò ní sọ jáde ojú àti ẹbí ẹ̀ wọn ò ní lè sọ jáde ẹlòmíì ó máa sá kúrò nílùú nítorí pé wọ́n fipá bá lò pọ̀ tí kò dẹ̀ lè sọ fún ẹnikẹ́ni tó dẹ̀ pé bí ẹni tó fipá bá lò pọ̀ yẹn kò dùn mọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé nígbà tó ń gbé lọ́dọ̀ ẹbí kan tó sọ pé ó yá tẹ̀lé ọkú ẹ lọ síbì kan àbúrò bàbá àbí àbúrò yìí ẹ lọ máa gbé lọ́dọ̀ ẹ̀ tí àbúrò bàbá àbí àbúrò ìyá ń fipá bá ọmọ yẹn lò pọ̀ tọmọ yẹn wá sá kúrò ńbẹ láyé ìgbà yẹn ni mò ń sọ yìí o tó sá kúrò ńbẹ pé à èmi ò lè gbé bímọ o àwọn òbí kò ní sọ ìdí tóun ò fi fẹ́ gbé lọ́dọ̀ ẹnìyẹn mọ́ àwọn òbí náà wọ́n máa ní pé à ó fẹ́ máa rìnrìn ranù wọ́n á bẹ̀rẹ̀ sí blame ọmọ yẹn tọmọ yẹn bá wá jàjà tiẹ̀ wá lanu sọ wípé à wọ́n fipá bá mi lò pọ̀ ni tàbí wọ́n fẹ́ máa bá mi lò pọ̀ a rí wípé àwọn òbí ní ayé ìgbà yẹn wọ́n máa pamọ́ lẹ́nu ni. gbẹ́mi ẹ dákẹ́. wọ́n á tiẹ̀ máa ná ni wọ́n ní o fẹ́ tú ẹbí o fẹ́ dalérú o fẹ́ bẹ̀bí jẹ́. òun ló jẹ́ kí wá sọ pé àwọn Nigerians àwọn èèyàn wa náà ni wọ́n sì ń fà á tí ọ̀rọ̀ yẹn fi ń ṣẹlẹ̀ nítorí pé hmm. bí ayé ṣe ń tẹ̀síwájú bí information àti awareness ṣe ń wà hmm. ọ̀tọ̀ ni àwọn ibi tí a tẹ̀lé ọ̀làjú sí. Si ok. a tẹ̀lé ọ̀làjú sí àwọn nǹkan tó jẹ́ pé ó affect wa based mm. on culture wa mm, mm. ṣe mọ̀ pé àṣà ilẹ̀ wa ni wípé kí wọ́n máa bu ọ̀wọ̀ fún èèyàn lára ọ̀wọ̀ tá a wá ń bù fún èèyàn yẹn a fi ń para wa lára. okay. ara ọ̀wọ̀ yẹn ni wípé ẹnìkan bá àgbàlagbà kan bá ọmọdé kan lájọṣepọ̀ mm. a máa wo ipò tí àgbàlagbà yẹn wà ọ̀làjú tí a ní tí kò ní ká máa lo fóònù ọ̀làjú tí a ní tí kò ní pé ká má ṣe bí àwọn òyìnbó ṣe ń ṣe hmm. títí dé ìgbéyàwó òyìnbó la hmm. kó àṣà ẹ o la hmm. gbé sórí ṣùgbọ́n <laughs> ọ̀làjú yẹn kò jẹ́ kí òye kó yé wa débi wípé àwọn nǹkan kan wà nínú àṣà wa tó wà archaic tí ò wọ society tó jẹ́ wípé àṣà yìí o tá a bá sọ láàárín àwọn èèyàn tó jẹ́ ọ̀làjú wọ́n máa wò pé ẹranko ni wá nínú àwọn àṣà òun ni wípé kí èèyàn fi ipá báyàn lò pọ̀ ká dẹ̀ máa wá da ọwọ́ bò ó hmm. ká máa gbé pamọ́ ká tún wá máa ṣe ráńkà dèdè ẹ̀ ká máa sá ká máa kì í nítorí pé ó ti lórúkọ. Ah. ṣé mo pé gbogbo àwọn kinní yẹn nǹkan tó lè máa ń jẹ́ kó rọrùn fún wa ni wípé ẹni tí wọ́n fipá bá lò pọ̀ kò kí ń ṣe ọmọ wa o hmm. torí tó bá jẹ́ ọmọ wa ni. a ní gbarú ah, a máa mọ̀ bó ṣe ń rí lára ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kan máa sọ pé ẹ ó yẹ kó lè dáríjì ó yẹ kó lè fojú fò ó yẹ kó lè ṣe ẹ fẹ́ borúkọ ẹ̀ jẹ́ ẹ fẹ́ ṣe kinní kan ṣùgbọ́n tó bá jẹ́ wípé ọmọ wa a kì í ro ti ẹni tí wọ́n fi pá lò pọ̀ yẹn a kì í ro effect ẹ̀ lórí ayé ọmọ yẹn ìbáà jẹ́ ọ̀dọ́mọkùnrin ìbáà jẹ́ ọ̀dọ́mọbìnrin torí pé kì í ṣe ọ̀dọ́mọbìnrin nìkan ni wọ́n fipá bá lò pọ̀. Ah, ṣé tó fipá bọ́kùnrin náà lò pọ̀ ni. bẹ́ẹ̀ ni. ta ni yóò fipá bá lò pọ̀. àwọn ọkùnrin míì wọ́n máa ń bá àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ minor tí wọ́n ti tó ọjọ́ orí wọn ò tí ì tó méjìdínlógún wọ́n á máa fi ẹ̀tàn wọ́n á máa fi ìfipá bá wọn lò pọ̀. bá ọmọkùnrin lò pọ̀. bẹ́ẹ̀ ni ọkùnrin sí ọkùnrin. anyway à ń padà bọ̀ mẹ́yìn ẹ máa bá ọ̀rọ̀ yín bọ̀. so ṣe mọ̀ pé gbogbo irú àwọn nǹkan yẹn ló fi jẹ́ wípé tí ọmọkùnrin kan bá dédé jáde nísìnyí kó sọ pé à mi ì fẹ́ lọ sọ́dọ̀ bọ̀dá lágbájá o kí ló mm. dé. Mm kó ní wọ́n fẹ́ máa fipá bá mi lò pọ̀ ṣé mọ̀ wípé òye ẹlòmíì ò gbé nítorí pé bóyá torí pé àti ìrírú ẹ̀ rí. èèyàn hmm, fẹ̀sùn pé irọ́ lọmọ yẹn ń pa ṣùgbọ́n ó yẹ ká kọ́kọ́ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò pé tí ọmọ yìí fi lè sọ lè jẹ́ àròsọ ni ọmọ kékeré yìí fi sọ irú nǹkan báyìí kò lè jẹ́ àròsọ hmm. ìkíní tó yẹ ká kọ́rọ̀ nìyẹn ìkejì kí ló dé tó fi jẹ́ wípé orúkọ lágbájá báyìí ni ọmọ yìí dá tí ò dá tẹlòmíì <laughs> ṣùgbọ́n torí pé ṣé mi fẹ́ sọ wípé ṣe la greedy àbí a selfish a máa ń mm. fẹ́ rò wípé tiwa nìkan nǹkan tó yé wa òye tiwa nìkan ṣe rí wọ́n ní anìkan pèrò òun ló máa ń báyà ẹ̀sùn mm. ṣẹ́rí tí èèyàn bá tí èèyàn bá ti gbọ́ nǹkan mi tí èèyàn bá ti ro nǹkan lọ sí ibi tí ẹlòmíì rò lọ kó wo other person kó rò síwájú kó rò sẹ́yìn. gbé síwájú kó gbé sẹ́yìn. wàá máa rò pé òye tiẹ̀ nìkan. ló dáa jù. ló dáa jù problem ti most Nigerians máa ń ní tó bá ti di ọ̀rọ̀ ìbálòpọ̀ mi ò lè ṣe kínní láéláé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mm. so tí wọ́n bá wá ní pé lágbájá ṣe à máa ní àá nítorí pé àwọn àti believe pé àwọn ò lè ṣe é kò lè possible, possible. Mm. so torí pé àrírú ẹ̀rí kò ṣẹlẹ̀ sí wa rí kò ṣẹlẹ̀ sẹ́ni tó wà láyìíká wa rí a máa rò pé kò possible torí pé wọ́n rò pé kò lè ṣẹlẹ̀ kò pọ́síbù yẹn ìyẹn ò míì pé kò kí ń ṣẹlẹ̀. Hmm. iye wa gbọ́dọ̀ máa ṣí sí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí ẹnìkan bá sọ pé lágbájá fi bábá mi lò pàbó ń ṣe sí mi ó fọwọ́ kan àgọ́ ara mi kan bóyá ọ̀dọ́mọbìnrin kan sọ pé bọ̀dá lágbájá o wọ́n fẹ́ máa fọwọ́ kan mi láyà ọmú mi o wọ́n fẹ́ máa fọwọ́ gbá mi nídìí o ó yẹ ká kọ́kọ́ kì í ṣe ká máa sọ pé gbẹ́nà sàn ó fẹ́ bẹ́ẹ̀ bí jẹ́ àbúrò yẹ́ ẹ̀ ló sọ orúkọ bẹ́ẹ̀ sí ẹ̀ kiri kọ́ bá lọ́ ṣe máa máa ṣe bẹ́ẹ̀ ó ń bẹ́ẹ̀ ṣeré ni no. Eh, láyé ìjọ́hun kí ni ẹ kọ́mọ̀. dc ó kọ́mọ̀ láyé ìgbà yẹn ṣùgbọ́n dc àwọn èèyàn sì ń ṣe. àkọyẹ kan ṣe bẹ́ẹ̀. eré ló ń bá ẹ ṣe bọ̀dá lágbájá sọ wípé kí ọmọ kékeré ọmọ ọdún márùndínlógún àbọ̀ ọmọ ọdún mẹ́tàlá kó wá jókòó sí orí ìtàn òun ó bá bẹ̀rẹ̀ sí í fi ìdígbò ọmọ nídìí àwa sọ pé eré ló ń bá ṣe. eré burúkú nìyẹn. ṣé àwọn pé eré burúkú nìyẹn. Mm, eré burúkú nìyẹn. nítorí pé a ti rò pé èmi ò lè ṣe é kò mí ìpè bọ̀dà lágbájá ò lè ṣe. so ṣe rí a dẹ̀ ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí òbí tí má dẹ̀ sọ pé òbí kò ń ṣe òbí tó dá nìkan bímọ o. ok òbí jẹ́ gbogbo ẹni tó bá wà ní ipò òbí ìbáàjẹ́ àbúrò bàbá ìbáàjẹ́ àbúrò ìyá ìbáàjẹ́ ọ̀nkú kan àbí àǹtí kan gbogbo wa la ní ẹ̀tọ́ láti bójútó àwọn ọmọ wa because lára ẹ̀tọ́ ṣe hàn òbí mi nílò òyìnbó sìn tó bá ṣe ọmọ báṣubàṣu wàá ṣẹ̀wọ̀n. Hmm. bẹ́ẹ̀ ni tó bá tó bá fi ẹ kì í ṣe ìfipábánilòpọ̀ lásán o bóyá ó ní ẹ̀tọ́ kan tó yẹ kó o fún ọmọ o wá ń fi dun ọmọ yẹn. tó o dẹ̀ wá fún un. tó o fún wàá rẹ́wọ̀n he. Hmm. ṣé o pé nítorí pé wọ́n ti mọ̀ wípé àwọn ọmọ yìí lábẹ́ òfin wọ́n ní ẹ̀tọ́ ṣé ní gbogbo àwọn òfin tó fẹsẹ̀ múlẹ̀ nílùú òyìnbó yẹn ó wà hmm. náà ní nàìjíríà kì í ṣe pé kò sí o kí ló wá dé tí wọn kì í lò. implementation òfin ní nàìjíríà òun ni alára nǹkan tó dẹ̀ fà á ni pé ṣe mọ̀ pé nílùú òyìnbó nílùú tó tó wà civilized kò sí anybody tó above the law kò sẹ́ni tó kọjá òfin. bákan kan náà ló ní kálukú. everybody ló ikọ̀ lábẹ́ òfin ṣùgbọ́n ní nàìjíríà tó bá ti mọ̀yàn tó olórúkọ tó gbajúgbajà. Mm òfin wàá mọ̀ bí wo ṣe máa bá ara ẹ̀ out arọra fi ẹ́ sílẹ̀ ni àfihàn òfin òfin yẹn á dàbí pòfẹ́sẹ̀ ṣùgbọ́n ẹni tí ò bá ti lórúkọ tí ò mọ̀yàn hmm, òun ló òfin ti gbé òfin yẹn á mú hmm. tó yẹ pé á bẹ̀rẹ̀ sí òun gan máa wò pé kí ló le tó yìí ṣùgbọ́n ara nǹkan tí a gbọ́dọ̀ máa bójú tó nìyẹn. mo ti rẹ̀ ń tán ló gbàwé àmàlà àti torí kò rówó jẹun ní ọdẹ eh, gbàwé àmàlà àti máa gbé wọn ló di ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni ó sì lẹ̀ wọ́n. ó sì adẹ̀ lọ wọ́n. ṣàmì pé ẹni tó pààyàn ó rìn káàkiri. so ara problem ta ní ní nàìjíríà nìyẹn ìyí tó yẹ ká bó ṣàmì pé àwọn eh, nigerians most of our nigerians wọn ò fẹ́ olóòótọ́ mo sorry láti sọ láyé láyé wọn ò sorry láti sọ. Mm. ìgbà kan wà tá à ń ṣe ìpolongo fún ìfipábánilòpọ̀ àwọn ọmọdé yìí àwọn kò ní ṣe là ń over hype ẹ̀ mm. wọ́n ní a ti ń lẹnumọ́dù kò tó torí lójú tiwọn. lójú tiwọn kò tó torí <laughs> ọ̀rọ̀ tá à ń sọ yìí nìsín tẹ́lómi bá máa wò á ní ẹjọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa politics ẹ jẹ́ ẹ má ti ọ̀rọ̀ nípa igi ìbáraẹnilòpọ̀ ẹ má sọ̀rọ̀ nípa ìwà ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ ẹ àkọ́bí ẹ àbí ibìkejì àwọn ọmọ ẹ àbí àwọn ọmọ ẹ méjì mẹ́ta ni àwọn èèyàn fi ipá bá lò pọ̀ àwọn ọmọ tó ń fojú sí pé àwọn eléyìí ò tí ì mọ ọkùnrin tí àwọn ọkùnrin ládùúgbò lóríṣiríṣi under the disguise pé ọ̀nkú kan tàbí bọ̀dá àdúgbò kan tàbí tíṣà kan nígbà tí a ní kí olùkọ́ máa kọ́ ọmọ tó ń fipá bá lò pọ̀ nígbà tá a ní kí dókítà bá wa ṣe àyẹ̀wò fún ọmọ yìí o tó fipá bá lò pọ̀ nígbà tá a ní à lọ dúró sọ́dọ̀ àbúrò yẹ àbí àbúrò bàbẹ́ tó bẹ̀rẹ̀ sí fi bá ọmọ lò pọ̀ ṣẹ́ mọ̀ àwọn òbí míì wọ́n careless débi wípé àwọn ọmọ gan ni wọ́n fi náà ń bára wọn lájọṣepọ̀ lábẹ́ òrùlé wọn ọmọ ẹ̀gbọ́n ọkùnrin a máa bá àbúrò ẹ̀ obìnrin lájọṣepọ̀ nítorí pé àwọn òbí wọn ò fi ojú sí nǹkan tó yẹ kán fojú sí wọn ò fi ọkàn sí nǹkan tó yẹ kán fọkàn sí ìyẹn ló fi jẹ́ wípé ní gbogbo ìgbà àwa gẹ́gẹ́ bí òbí a ní ẹ̀tọ́ láti máa gbọ́ látọ̀dọ̀ àwọn ọmọ wa information tí àwọn ọmọ bá ní láti fún wa nípa bí wọ́n ṣe ń gbègbè sí ayé wọn kì í ṣe ká kàn déédéé bímọ sílẹ̀ ṣá. Hmm. a gbọ́dọ̀ máa gbọ́ látọ̀dọ̀ wọn. ẹ wá jẹ́ àlọ́ sórí ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí gan. Hmm. ọ̀rọ̀ yìí ti wà lórí social media tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. kó tó di pé ìròyìn náà tó tara bọ̀ hmm. kódà ìròyìn tó tara bọ̀ gan kò ń ṣe pé ìròyìn lásán ní tó fi lè múrú àwọn BBC tó fi wà involve. Mm -hmm ó yẹ ká mọ̀ pé ìròyìn náà because àwọn BBC Yorùbá náà wọ́n kéré nú ayé. bẹ́ẹ̀ni. wọ́n pe ọkùnrin kan ní dókítà Fẹ́mi Ọlálẹyẹ. bẹ́ẹ̀ni. wọ́n ní wọ́n fi ẹ̀sùn ìfipábánilòpọ̀ wọ́n ní wọ́n fi kàn án hmm. kí lẹ gbọ́n pa dókítà yẹn. bẹ́ẹ̀ni ẹ ṣe olóòtú ẹ dókítà yẹn wà lẹ́kọ̀ọ́. ok. a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí tó ti ń jà ròyìn ròyìn dókítà yìí dẹ̀ jẹ́ ẹni tó máa ń ṣe campaign fún àrùn jẹjẹrẹ ọmú àwọn obìnrin ó tún máa ń ṣe scan ó máa ń ṣe àyẹ̀wò fún hmm. àwọn obìnrin nípa ti ọ̀rọ̀ àrùn jẹjẹrẹ tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúgbajà òṣèré gan ni wọ́n ti bá ṣe ọ̀pọ̀lọpọ̀ campaign àti awareness so nǹkan bí yẹ kí n sọ eléyìí ni pé ó jẹ́yàn tó lórúkọ láwùjọ ó jẹ́yàn tí àwọn èèyàn respect ṣùgbọ́n ṣé ẹ rí mo máa sọ kinní kan abuser kò ní respect kankan ó dẹ̀ lè jẹ́ anybody ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn sọ pé à ẹni yìí ó bó ṣe jẹ́ o ó jẹ́ ó dán èèyàn dáadáa o èèyàn dáadáa ni o excellency ni o honourable ni o eh, pastor ni o bishop ni o imam ni o ẹni ọ̀wọ̀ ni o ṣẹ́ẹ̀rí tá a bá bá wọn dénú kọ̀rọ̀ yàrá wọn la tó lè mọ amount of respect tá a lè fún wọn. nítorí pé inú lèèyàn wà. <laughs> nígbà tí èèyàn bá fi ṣẹ́rí dr fẹ́mi ọlálẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ yìí hmm. ẹ̀sùn tí wọ́n fi kàn yìí ó wú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn jáde nípa oríṣiríṣi àṣemáṣe tó ti tọwọ́ bọ̀ even lókè òkun tí kò kí n ṣe orílẹ̀-èdè nàìjíríà nìkan gẹ́gẹ́ bí a ṣe gbọ́. lókè òkun gan. bẹ́ẹ̀ ni wọ́n sọ débi wípé tí àwọn ọmọ obìnrin bá ti lọ ṣe àyẹ̀wò bóyá ojú ara wọn tàbí ó máa máa rìkọ́ọ̀dì wọn ṣé tó bá ń rìkọ́ọ̀dù wọn yẹn àwọn tó ń rìkọ́ọ̀dù ni mọ̀. wọn ò ní mọ̀ kó rìkọ́ọ̀dù wọn. ok nítorí pé and òfin òde fàyè gbà kó rìkọ́ọ̀dù èèyàn without the consent of ẹni yẹn. àbí bí òṣòfin gan yẹ ká mọ̀ pé. ó yẹ ká mọ̀ pé kò cooperate then kí ni wọ́n ní àpọ̀lọ́ wọ́n ní ẹnìkan mi ìfẹ́ dárúkọ ẹni yẹn lára àwọn gbajúgbajà náà ni ó lọ síbẹ̀ láti lọ ṣe àyẹ̀wò ẹni yẹn wá fúnra wípé ó ń record wọ́n ló wá sọ pé ṣe lòun fẹ́ lò ó fún àwọn analysis kan fẹ́ fi ṣe eh, research kan ojú ara tẹ́ni ẹ̀ lọ́wọ́ àti research. ojú ara ẹni ẹlẹ́ni máa ṣe research. Ah. ṣe rí àwọn ìwà ìbàjẹ́ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní ṣùgbọ́n ẹni yẹn àwọn èèyàn ti ń ṣe ránkàdé díẹ̀ gbogbo èèyàn kan sásá mm, bẹ́ẹ̀ mm, wọ́n rò pé mm. ẹni ọ̀wọ̀ ni ẹni iyì ni ẹni ẹ̀yẹ ni ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà òun ni a fi máa ń pa àwọn ọmọ wa lẹ́nu mọ́ tọ́dẹ̀ pé ọlọ́run là ń ṣẹ̀ sí tọmọ bá dédé dìde tó sọ pé ṣáà pé dókítà Fẹ́mi Ọlálẹyẹ wọ́n ní ó ti ní ẹ̀sùn nǹkan lókè òkun irú ẹ̀sùn báyìí irú ẹ̀sùn báyìí náà irú ẹ̀sùn báyìí wọ́n ló ti ní gẹ́gẹ́ bí ìkọta gbọ́ lókè òkun ṣé ó fi jẹ́ wípé ẹni tó bá jẹ́ abuser ẹni tó bá jẹ́ irú ìwà yìí ló ń wù kì í ṣe pé bóyá torí wọ́n máa sọ lọ wọ́n máa sábà wọ́n máa ní wọ́n fẹ́ bà lórúkọ jẹ́ ni wọ́n máa ní ẹ èṣù ni ṣé rí àwọn àtẹ̀ṣù gọ́gọ́ ń gbé ni èṣù ló ń tutọ́ ló tukọ̀ ilé ayé wọn torí nígbà tó bá máa sọ lọ tó máa sábà wọ́n máa ní èṣù ni ṣùgbọ́n kinní kan tí eh, ẹ mọ̀ pé àwọn ètò táwa ń ṣe lórí rédíò tẹlifíṣàn wa yìí òun ni pé ká fi kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́. ẹ̀kọ́ ni. àwọn èèyàn gbọ́dọ̀ máa rò wípé tó bá fẹ́ lọ ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ máa kíyè sára. kó wà extra careful. kó wà extra careful nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n á ní ẹlòmíì wọ́n á ní wọ́n kàn déédéé release eh, picture ẹ̀ àbí video ìhòòhò ẹ̀. ibo náà ti rí. ibo náà ti rí. a máa yà lẹ́nu. a máa yà lẹ́nu ṣé irú ẹni tó kàn dídì máa rìkọ́ọ̀dù ojú ara àwọn èèyàn tí ẹni yẹn ò dẹ̀ mọ̀ tó fi rìkọ́ọ̀dù ẹni yẹn bóyá ó rìkọ́ọ̀dù ojú ẹni yẹn mọ́ irú ẹni yẹn kàn lè wò pé bóyá ó ní àwọn tó ń tà fún gan tá a fi máa blackmail ẹni tó lórúkọ irú irú dókítà tó yẹ ti mọ̀ pé òkè àwọn tó lórúkọ ló ń wá sọ́dọ̀ òun ṣé kò lè máa rìkọ́ọ̀dù ojú ara wọn kó dẹ̀ máa lo advantage yẹn láti máa ta síta fún àwọn èèyàn fún blackmailers. fún àwọn blackmailers kan tún máa pín owó ẹ̀ tó dẹ̀ yẹ pé ó kẹ́ni tó bá dẹ̀ lórúkọ kò ní fẹ́ gbà pé kí ìhòòhò òun kó jáde síta. kò ní fẹ́ gbà o kò dẹ̀ ní mọ ibi tí kinní yẹn ti wá. ṣé mo pé èèyàn burúkú ló ní irú èrò yẹn lọ́kàn tó fi jẹ́ wípé àwọn èèyàn wá ọmọ ọmọ kékeré ò tiẹ̀ wá ṣe tó bá yẹ pé tó bá yẹ pé àgbàlagbà ló ń ṣe sí kò ní mí nì. kò ní mí nì. tó bá ti bí ṣe máa sọ lórí ètò tó bá ti above eighteen adult to adult hmm. bó tilẹ̀ jẹ́ wípé tóní recording yẹn ó wà against the law kò yẹ eh, eh, kò ránṣẹ́ òfin òfààyè gbà kò dẹ́ ṣe pé bóyá gbogbo èèyàn gan ló mọ̀ pé o record wọn e, ẹyẹ kan tí mo sọ yìí kò wípé ẹni yẹn kàn fúnra ni ó kàn fúnra ó fúnra later ẹni yẹn ló wá come out nígbà tí àwọn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ doctor ti wá ń jáde ló sọ wípé òun rí tó ń òun get pé ó record òun wá bí pé kí ló dé tó fi ń record òun tó sọ fóun Hmm. ṣé mo pé láti dédé ya fọ́tò èèyàn gan ká máa rìn lọ́tì kéèyàn kan dédé. ní fọ́tò gan ní fọ́tò òfin ò fààyè gbà. òun láti gba permission. òun láti gba permission òkò lè dédé yà mí torí kí ló ń yà mí fún. àbí kí ló fẹ́ fi ṣe. ṣe understand <laughs> so ṣùgbọ́n àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn a máa ń fojú fò ní nàìjíríà. tí ò dẹ̀ yẹ ká ṣe bẹ́ẹ̀. tí ò dẹ̀ yẹ ká ṣe bẹ́ẹ̀. ó gba kí gbogbo wa ṣùgbà irú nǹkan báyìí ká mọ̀ pé kì í ṣe nǹkan tó yẹ kó wojú mi nǹkan tí ò da ò da kò lórúkọ méjì. kò da náà la máa torí tó bá jẹ́ ọmọ wa ni irú ẹ̀ ń ṣẹlẹ̀ sí báwo la ṣe máa feel gẹ́gẹ́ bí òbí ká ní pé à dókítà kan rèé o a trust ẹ̀ a gbọ́mọ lọ sọ́dọ̀ ẹ̀ ó lọ ń bọ́mọ lájọṣepọ̀ àbí òkè o ẹ̀gbọ́n mi rèé o mo ní kọ́mọ mi lọ́ọ́ máa gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi wá ń ba lájọṣepọ̀ àbí pásítọ̀ mi rèé o mo ní kí ọmọ lọ́ọ́ máa bá mi kí pásítọ̀ mi wá àbí kó láti inú ṣọ́ọ̀ṣì yẹn ni ẹ máa woru pásítọ̀ ilé tó fún àwọn ọmọ ìyá méjì lóyún níjó ní. ẹ tá a sọ lórí ètò Ta a sọ lórí ètò àbí pásítọ̀ ló yẹ kó ra ẹ pásítọ̀ náà ló pera ẹ ṣé mọ̀ àwọn kan náà àwọn ti entrust àwọn ọmọ wọn sí irú ọwọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn nítorí pé wọ́n ti wò pé kò sí kan ìjàmbá kankan ò lè ṣe àwọn ọmọ yẹn. wọ́n á rò ọmọ save lọ́wọ́ pastor. unfortunately ọmọ ò save. rárá. lọ́wọ́ ẹni abuser ọmọ ò save mo dẹ̀ máa ń sọ fún wa àwọn òbí ní láti kíyèsára abuser ò kì í kọ́ sórí. kò sí bí ẹ ṣe fẹ́ dá wọn mọ̀. kò sí bí ẹ ṣe fẹ́ mọ̀ abuser ò kì í kọ́ sórí ọmọ tó bá jẹ́ ẹni tó bá jẹ́ abuser kò ní sọ fún yín pé abuser lòun kò ní sọ fún yín pé à èmi èmi èmi lè fipá bá ọmọ lò pọ̀ o gbogbo àwọn tó bá lè ti ń ṣe rojorojorojo sáwọn ọmọ wa jù ó yẹ ká kíyèsí wọn ká fura ká fura ó yẹ ká fura ó yẹ ká fura tí ọmọ bá dẹ̀ sọ pé à ẹsẹ ọmọ ti ibi tí ọmọ ti ń lọ tẹ́lẹ̀ tó déédéé sọ pé à mi ò lọ sọ́dọ̀ bọ̀dá lágbájá sẹ̀ mi I, mi I don't want to go there kì í ṣe ká bẹ̀rẹ̀ sí na àwọn ọmọ yìí ká máa sọ pé ọmọ kan dédé jí láàárọ̀ ọjọ́ kan mm. ok oyu go and see tó fi lóhùn lọ́mọ ẹ kó fẹ́ lọ ṣe àyẹ̀wò lọ́dọ̀ dókítà báyìí báyìí kó sọ pé òun ò lọ sẹ̀ káwọn ọmọ yasika ṣebí ẹni ẹni family doctor wa kọ́ mọ ní mi ò lọ mọ́ sẹ̀ ẹ lọ wá dókítà mi. aláti mọ̀ pé nǹkan ṣẹlẹ̀. aláti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ <laughs> ṣùgbọ́n àwọn òbí a fẹ́ dáwọ́ ti àwọn ọmọ yẹn lórí pé màá pàṣẹ fún ẹni nǹkan ṣe mọ̀ pé lára àwọn African nature ọkùnrin òun ni pé kó fẹ́ máa sọ wípé nǹkan tí bá ti sọ a kì í fẹ́ listen meanwhile ojú ti là ayé ìgbà tí àtàwọn yìí wà ní kékeré èèyàn lè ṣe nǹkan sí wa kó mu jẹ ṣùgbọ́n àwọn ọmọ ọ̀sìn ṣe ní tolerance kíní wọn gan ó kéré. Okay nǹkan táwa máa faradà láyé ìgbà yẹn téèyàn máa ṣe fún wa tó máa mú jẹta kan máa wò ó tá máa fojú fo pé ẹ fílẹ̀ jáde kò ní. àwọn ọmọ sí yóò lè gbà o hmm. wọn lè gbà nǹkan tá a máa ń tolerate láyé ìgbà yẹn tí wọ́n á ṣe sí wa tí wọ́n á mú jẹ kò sí ọmọ sí yóò lè gbà hmm. òun lè fi rí tó fi jẹ́ wípé many of them wọ́n máa ń find it difficult láti stay nínú marriage. okay nítorí pé ayé ìgbà yẹn a máa endure a máa endure àwọn ìyá wa gan tún endure jùrú wa ẹ lọ ìgbà tó dérú stage irú wa yìí àwa náà hmm. tún endure díẹ̀ níwọ̀nba agbára tiwa ṣùgbọ́n àwọn ọmọ sìn wọ́n á ti bẹ̀rẹ̀ sí claim oríṣiríṣi fún ẹ pé wọ́n á sọ fún ẹ pé kò jọ́ kò lè possible. ibi tí mo wá ń lọ ni pé pẹ̀lú gbogbo àwọn ìwà àbàjẹ́ tí dókítà yìí wò hmm. a gbọ́ pé wọ́n gbé lọ ẹjọ́ nítorí wá jẹ́ ìyàlẹ́nu bí ọ̀rọ̀ tẹ́ sọ pé àbí tí èèyàn mi bá lórúkọ hmm. ìwà ìbàjẹ́ tó bá wù wọ́n á kàn ra sweeper. Mm, under the carpet. Mm. a gbọ́ pé ọjọ́ monday tó lọ ló yẹ kí ìgbẹ́jọ́ arákùnrin wáyé ìròyìn wá jáde ó ní ìgbẹ́jọ́ dókítà mm. onímọ̀ ìṣègùn òyìnbó fẹ́mi ọlálẹ́yẹ tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó fipá bá ọmọ àbúrò ìyàwó rẹ̀ lò pọ̀ nípínlẹ̀ èkó wọ́n ní ìgbẹ́jọ́ yẹn kò wáyé o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé ọjọ́ ajé ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá hmm. ló yẹ kí dókítà ọlálẹyẹ farahàn níwájú onídàájọ́ rahman oṣòdì ti ilé-ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn ìfipábánilòpọ̀ ní agbègbè ìkẹjà wọ́n ní àmọ́ṣá kò yọjú sílé ẹjọ́ hmm. iléeṣẹ́ òfin ìjọba ìpínlẹ̀ èkó ló gbé dókítà náà lọ sílé ẹjọ́ hmm. fún wípé ó fi ipá bá ọmọdé lòpọ̀ fún bíi oṣù mọ́kàndínlógún hmm. títí tí ìyàwó rẹ̀ fi mọ̀ hmm. tó sì fi ẹjọ́ rẹ̀ sun ìjọba ẹ má pè wá agbẹjọ́rò àgbà méjì babatunde ọ̀gálá san àti olúṣẹ́gun fábùnmi san àwọn ni wọ́n sì lò àwọn ni wọ́n lọ ṣojú hmm. ẹgbẹ́ tá à ń sọ. bẹ́ẹ̀ ni wọ́n lọ ṣojú wọn náà ni wọ́n sì lọ ṣojú rẹ̀ mm. nílé ẹjọ́ pé odidi sáà méjì ló gbé dìde <laughs> ibi tí ibi ara àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ nìyẹn pé irú èèyàn báyìí sáà méjì ló gbé dìde mm. tí wọ́n lọ ṣojú ẹ̀ ọ̀kan lára wọn Babátúndé Ọ̀gálá sọ fún ilé ẹjọ́ pé wọ́n ti gba béèlì oníbàárà òun kúrò hmm. ní àhámọ́ ọlọ́pàá àti pé ó ti rìnrìn àjò. Ah kí lè lọ sọ sílẹ̀ olóòtú ṣẹ́rí nǹkan tí mò ń sọ báyìí ṣẹ́rí táwọn san yẹn náà ok kẹfì mọ̀ pé ń tó rówó gba san méjì kò kí ń ṣolòṣì. bẹ́ẹ̀ni. Mhm. ṣùgbọ́n tó bá jẹ́ ẹnìkan tí kò rówó gba lọ́ọ̀yà gan ni ṣe mọ̀ pé kíákíá ó ti wà ní. ó ti wọ́n ti wọ́n ti máa yanjú kéèsì ẹ̀ ṣe ehm, ìyàwó gómìnà e, ìpínlẹ̀ Èkìtì hmm. lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ni eh, Fáyẹmí hmm. like ìyàwó gómìnà yẹn nítorí pé ṣé mọ̀ pé ó ní àjọ tó ń jà fún ẹ̀tọ́ ẹ̀tọ́ àwọn ọmọdé ní Ghana yìí gan kó tó di pé ọkọ ẹ̀ di gómìnà ní Nàìjíríà ṣe rí tó bá mú èèyàn fún irú ẹ̀sùn bẹ́ẹ̀ yẹn ẹni tó wùwù kò jẹ́ kò sí ní kíákíá wọ́n máa tètè ṣe ẹjọ́ ẹ̀ nípínlẹ̀ Èkìtì hmm. tó yẹ pé wọ́n máa tètè ṣe ẹjọ́ ẹ̀ báyìí kíá wọ́n ti wọ́n ti dá lẹ́jọ́ tó wá ti ṣe gbogbo investigation tó ní láti ṣe tí gbogbo evidences ti wà ó ń lọ sí ó ń lọ ẹ̀wọ̀n nìyẹn wọn kì í fi hmm. ẹjọ́ yẹn falẹ̀ mo wá rí i pé lẹ́yìn ìgbà tí kinní yẹn tẹ̀léra wọn tẹ̀léra wọn tẹ̀léra wọn tẹ̀léra wọn níbi ọdún bíi mẹ́ta sẹ́yìn tí wọ́n ti mú àwọn èèyàn fún hmm. ìfipábánilòpọ̀ yẹn tí wọ́n dẹ̀ ti ṣe kéèsì wọn kíákíá wọ́n dẹ̀ ti rán wọn lọ sẹ́wọ̀n straight mo wá rí i hmm. pé kinní yẹn die down lẹ́kìtì agídí lẹ fi lè gbọ́ pé ẹnìkan fi ipa ṣe pé kò sí bí nǹkan ṣe lè ẹ̀yà ayélujára íńtánẹ́ẹ̀tì ti help wa ó jẹ́ pé hmm. gbogbo information kíá ló sì gbọ́ pé ó máa difficult láti gbọ́ látòkìtì láti gbọ́ information yẹn ó ti máa spread so mo wá rí wípé tọ́ máa ń rányàn lẹ́wọ̀n gbà yẹn kí wọ́n ti post ẹ̀ kéèsì yẹn wọ́n á ti sọ sí orí social media hmm. wọ́n á ti jẹ́ ká mọ̀ pé òkè báyìí ló ṣe lọ kí àyẹn wọ́n dẹ̀ ti ṣe kéèsì wọ́n ti rán ẹni yẹn lẹ́wọ̀n. àwọn ajẹ́ tó máa máa kọ́ àwọn èèyàn míì lẹ́kọ̀ọ́ láwùjọ. mo wá rí wípé níbi ọdún mẹ́ta sẹ́yìn bí mo ṣe sọ yẹn kíní yẹn tẹ̀léra tẹ̀léra tẹ̀léra tẹ̀léra lẹ́nu bí hmm. ọdún kan sísìn báyìí a gbọ́ anything nípa ẹ̀ mọ́ <laughs> ìyẹn ni wípé everybody ti kí ọwọ́ ọmọ ẹ̀ wọnú aṣọ hmm. nítorí pé òfin àti ìdájọ́ tó múnádóko wọ́n rí i pé ó wà ní state yẹn gbogbo àwọn tó ń gbọ́ mi náà ní nàìjíríà sí ni wọ́n á mọ nǹkan tí mo sọ nípa èkìtì state ṣe rí other states tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ hmm ṣe rí ọwọ́ yẹpẹrẹ Lagos State náà yóò ń gbìyànjú o lórí rape case wọ́n ń gbìyànjú in fact ní ìjọba ti Ambode tó kọjá wọ́n hmm. gbìyànjú gan ni tó fi jẹ́ pé lórí àwọn rapists wọ́n gbìyànjú gan ṣe rí ẹni tó fi owó gba san méjì báyìí nísìn. bẹ́ẹ̀ni méjì ló lọ represent. tó wá rìnrìn àjò ẹ jọ ṣó yẹ kí ọ̀daràn lè rìnrìn àjò. pálí ìrìnrìn àjò ìwé ìrìnrìn àjò ẹ̀kọ́ gbà. ó yẹ kán gbà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé ó fipá báyàn lò pọ̀ ok under age lẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ kò kí lọmọ tó ọmọ tó wà involved wọ́n ní for almost two years lọmọ yẹn ń gbé lọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ ń fipá bá ọmọ yẹn lò pọ̀ tó dẹ̀ jẹ́ pé títí tí ìyàwó ilé ẹ̀ gan fi mọ̀. títí tí ìyàwó ilé ẹ̀ fi mọ̀. tó fi mọ̀. ó dàbí pé ọmọ yẹn ń bá wọn gbé ni. ó ń bá wọn gbé ni ọmọ àbúrò ìyàwó ẹ̀ náà pé ọmọ àbúrò ìyàwó ẹ̀ títí tí ìyàwó yẹn fi mọ̀ ṣé mọ̀ pé nígbà tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ jáde. Ah, ọ̀nà ti jìn. àwọn èèyàn kó wá bẹ̀ṣẹ̀ ẹ mọ irú trauma tí ọmọ yẹn ti máa máa go through. ìbẹ̀rù wípé mi gbọ́dọ̀ sọ pé dádì ń mi lè sọ pé dádì ń ṣe báyìí ìbẹ̀rù wípé tí mọ́mì gan bá mú mi. wọ́n á nà mí. wọ́n á nà mí ni ṣé wọ́n ní fẹ́ pa mí bìlífù tiẹ̀ nìyẹn. ṣé mo kọ́ mọ yẹn á máa rò lóríṣi ìbẹ̀rù wípé ṣé mi ti ní bẹ bí báyìí tí n bá sọ kò dé tẹ́ lọ́rùn. kò tẹ́ báwo ló fẹ́ tẹ́ lọ́rùn ó máa fẹ́ satisfy yìí pé kó má bẹ̀bí jẹ́ ó máa fẹ́ satisfy ara ẹ̀ pé eh, kó n protect ara òun ó máa fẹ́ satisfy yìí pé kí gbogbo nǹkan tí dókítà yìí ń sọ fún ṣé ẹ mọye oògùn tí dókítà yìí ti máa kó fún ọmọ yẹn torí wọ́n á rí ìgbà tí dókítà yìí ń bá ọmọ yìí náà lájọṣepọ̀ àfi tó bá yẹ pé ó ń lo rọ́bà ìdáàbòbò tó ti bá lájọṣepọ̀ láì fún láì láì tó jẹ́ pé ọmọ yàrá dẹ̀ máa tó máa ovulate ṣé ẹ mọ iye ìgbà tó máa jẹ́ hmm. ṣé ẹ mọ̀ pé ìka èèyàn ló máa máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ọmọ tí ìwọ náà dẹ̀ bí àwọn ọmọ títí ẹ ṣé òun ṣó lè gbàdúrà pé kírun nǹkan bẹ́ẹ̀ yẹn kó ṣẹlẹ̀ sí àwọn ọmọ títòun kó jẹ́ pé kán fi ọmọ kẹ́niyẹn fi ọmọ ẹ̀ sí sọ́dọ̀ kó dẹ̀ jẹ́ hmm. bí ara lé téèyàn trust pé téèyàn lè dédé kàn lọ fọmọ sí anyhow place na ara léèyàn náà lèèyàn máa ń fọmọ tì èyí dẹ̀ kọ́ lèèyàn ti ń fọmọ sọ́dọ̀ ara léèyàn. bẹ́ẹ̀ni tó fi jẹ́ wípé ẹ wá máa bá ọmọ ní àjọṣepọ̀ ṣe bìlí pé àwọn kan ní nàìjíríà tó ń sọ wípé ẹ ṣé àwọn fẹ́ mọ ìyá ọmọ yẹn kí ìyá ọmọ yẹn jáde síta kó wá sọ wípé àwọn fẹ́ mọ nǹkan tí ìyá ọmọ kí lẹ fẹ́ fi ìyá ọmọ ṣe kí lẹ fẹ́ kó jáde wá sọ kí lẹ fẹ́ fi ìyá ọmọ tí wọ́n bá lájọṣepọ̀ kí lẹ fẹ́ fi ṣe kò sí nǹkan tẹ́ fẹ́ fi ṣe ọmọ tí wọ́n bá lájọṣepọ̀ gan àwọn kan ní àwọn fẹ́ rí fọ́tò ẹ̀ kí lẹ fẹ́ fi fọ́tò ẹ̀ ṣe. ah fọ́tò ẹ̀ kẹ̀ kò wúlò fún kankan. wọ́n ní àwọn fẹ́ rí ìyá ọmọ yẹn gan kó wá fẹnu ẹ̀ sọ pé lóòótọ́ lòun mọ̀ ìyẹn ìyàwó Dr. Fẹ́mi yẹn kó wá sọ no kò lè sọ because ẹjọ́ ti wà nílé ẹjọ́ evidences ẹ̀yin wá fẹ́ kó wá máa sọ lórí social media bí àwọn Nigerians ṣe máa ń ṣe nìyẹn. gbogbo orú yẹn ò tún lè. tí èèyàn bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ló yẹ kí gbogbo wa máa pẹnu pọ̀ láti bá wí kí ṣe ká máa ṣàìdí ẹ̀. wọ́n wá ní bàbá ó gba odidi sound méjì. ẹ ó wá ó tún yọjú sílé ẹjọ́ ó tún rìnrìn àjò wọ́n tún gba béèlì ẹ̀ ẹjọ́ ṣó yẹ kán lè gba béèlì ọ̀daràn irú ìlú tí nàìjíríà jẹ́ nìyẹn ọ̀daràn á máa yan fandafanda lójú títì á máa ṣe bó ṣe wù ú irú ìlú tí nàìjíríà jẹ́ òun ni ìlú láti rí yẹn tó fi jẹ́ pé gbogbo ìwà tí ẹ̀dá bá ń wù láyé yìí èèyàn gbọ́dọ̀ máa kíyèsí ọjọ́ àti sùn nítorí pé tí ìdájọ́ ayé ò bá tiẹ̀ múyàn ìdájọ́ ọlọ́run wà téèyàn bá dẹ̀ wá ṣe burúkú sí ọmọ làkejì ẹ̀ kó máa ronú wípé tó bá jẹ́ wípé èmi ni irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí ṣé mo lè gbà á tó bá jẹ́ èmi ni irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí báwo ni mo ṣe máa feel gẹ́gẹ́ bí òbí tó bá jẹ́ èmi ni irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí ṣé ìgbésí ayé mi ṣó máa nítumọ̀ nígbà téèyàn bá fi ọmọ sí ọ̀dọ̀ àbúrò ọkọ àbúrò ẹ̀ àbí báwo la ṣe máa sọ. So? ókè o bá a mọ̀mọ́ yìí lọ sọ́dọ̀ ẹ o kẹ́ bá mi máa tọ́jú ẹ o kẹ́ ẹ take care ẹ o kó lè jẹ́ èèyàn tàbí kó máa ràn yín lọ́wọ́ o tàbí kó máa ṣe báyìí o tẹ́yìn wá wò ó tọkọ wá wò ó sùsù pé òkè kí lòun lè ṣe o pé ṣe ni òun gbọ́dọ̀ máa bá ọmọ yìí ní àjọṣepọ̀ ọmọ tó ń bá lájọṣepọ̀ tó jẹ́ wípé lákọ̀ọ́kọ́ ọmọ yìí ò tí ì tó láti máa ṣerú nǹkan báyìí ẹlẹ́ẹ̀kejì ọmọ yìí ò lágbára láti sọ pé à mi ò ṣe nítorí pé ilé ẹ̀ ló ń gbé kó tó di pé ọmọ yẹn wá tiẹ̀ wá wò nínú ọkàn rẹ̀ pé à òun ò fẹ́ gbé bí ìbà ìmọ̀ sẹ̀ òkè kí ló dé tó fẹ́ gbé bí ìmọ̀ and ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin ló jẹ́ wípé ṣé màá sọ pé torí pé a ní ìfẹ́ ọkọ wa ni kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ irú ìfẹ́ wo la máa ní sí ọkọ wa tá a máa sọ pé ẹ eh, eh, eh, mi ìfẹ́ bà ìgbéyàwó mi jẹ́ I don't want to ruin my marriage tí ọkùnrin á máa bá ọmọ ọmọ ẹbí wa lájọṣepọ̀ ẹ lọ ọkùnrin mi gan máa bá ọmọ rẹ̀ lájọṣepọ̀ àjẹ́ mọ̀ àwa gẹ́gẹ́ bí ìyá a kì í ṣe abiyamọ o irú obìnrin tí irú ẹ̀ bá ń ṣẹlẹ̀ lákàtà wa tá a dẹ̀ dákẹ́ tá a dẹ̀ dá ṣọ́bọ̀ a kì í ṣe abiyamọ immediately tí ọkùnrin ti betray trust ẹ láti lọ máa bá ọmọ tó mú sọ́dọ̀ tàbí ọmọ tó ọmọ tó bí tàbí ọmọ ẹbí kan tó ti ń ba alájọṣepọ̀ immediately yẹn ló yẹ ká ti mọ̀ pé irú ọkùnrin yẹn kò kí ń ṣe èèyàn rárá ẹranko ni àwọn máa sọ pé ok o mo, eh, ti believe pé bóyá ó máa change àbí pé bóyá ó máa ṣe kinní kan àbí àbí pé eh, i don't want to lose my marriage i'm trying to protect my marriage gbogbo àwọn tó ń sọ wípé ká protect marriage ká daṣọ ború nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n ro ti àwọn ọmọ tó wà involved ṣé wọ́n ro ti ọjọ́ ọ̀la wọn ṣé wọ́n wo mental mental health ti àwọn ọmọ tó wà involved ṣé wọ́n wo psychological effect ẹ̀ ṣé wọ́n ro ti emotional effect ẹ̀ lára àwọn ọmọ so tó bá ti jẹ́ wípé ọkùnrin ń ṣe irú nǹkan báyìí tá a dẹ̀ jẹ́ abiyamọ a lẹ́tọ̀ọ́ láti dọwọ́ bò ó ká sọ wípé à irú kan báyìí o torí pé mo fẹ́ protect marriage mi ká wá sọ pé ẹ ẹ kó ẹ kó ẹ pa mí sílé má pa mí síta kò yẹ kó rí bẹ́ẹ̀ hmm, kò yẹ kó ṣẹlẹ̀. kò yẹ kó ṣẹlẹ̀ ẹ pa mí sílé má pa mí sílé má pa mí síta wọn fọmọ sábẹ́ òun bá lájọṣepọ̀ ìwọ ìyá dẹ̀ mọ̀ ìwọ obìnrin mọ̀ o dẹ̀ dáwọ́ bò o dẹ̀ dákẹ́. lára àwọn sáà tó lọ sójú ẹ̀ hmm. ó tún ní bákan náà ló sọ pé kò tí ì gba ìwé ìpẹ̀jọ́ kankan ah, ah, irú rọ́ wo ah, rèé kò tí ì gba ìwé ìpẹ̀jọ́ kì í ṣe pé oníbàárà mi fẹ́ sá lọ o mm. eh, kì í ṣe pé ó ń gbìyànjú àti sá lọ mm-hmm. tàbí kò fẹ́ yọjú sílé ẹjọ́ ó ti lọ sí ìrìn àjò mm. nígbà tí wọ́n mú lẹ́tà ìpẹ̀jọ́ lọ sí ọ́fíìsì rẹ̀ ẹ̀gbọ́n kan mm. wọ́n ní wọ́n mú lẹ́tà ìpẹ̀jọ́ lọ. yọ̀sán dẹ̀ ní kò tí ì wọ́n wá ṣe bí gbà pé wọn ò bá bẹ́ẹ̀ ni. pé sọ wọ́n ti rìnrìn àjò ká tó mú lọ sọ́fíìsì rẹ̀ ó wá bẹ ilé ẹjọ́ sáànù ló ń bẹ ilé ẹjọ́ òun ó bẹ̀lẹ́ ẹjọ́ láti dá ọjọ́ mìíràn mm. fún ìgbẹ́jọ́ rẹ̀ mm. ó sì tún ṣe ìlérí pé òun yóò rí dájú pé dókítà Fẹ́mi Ọlálẹ̀yẹ mm. yọjú sí ilé ẹjọ́ onídàájọ́ Rahman Oṣòdì ó ti sún ìgbẹ́jọ́ sí ọgbọ̀njọ́ oṣù kọkànlá ọdún twenty twenty two. ẹ ó dé tán. ìròyìn gbé ó láṣìírí tú ọwọ́ tẹ dókítà tó ń bá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìbátan ìyàwó rẹ̀ lò pọ̀ lẹ́kọ̀ọ́ tó ó mì pé ọmọ ọdún mẹ́tàlá ni ọmọ yẹn gan látìgbà tó ti ń ba alájọṣepọ̀. ó dà bẹ́ẹ̀ àtìgbà tó ti ń ba alájọṣepọ̀ bọ̀ mm. àti ibi tí wọ́n bá dé dúró lọ́wọ́lọ́wọ́ gbogbo ìgbogbo ẹ̀ náà kò tí ì pé eighteen. kò ì pé eighteen. àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀ka ètò òfin nípínlẹ̀ èkó yóò gbé arákùnrin ìgbà yẹn náà ni yóò gbé lọ sílé ẹjọ́ mm. wọ́n ní ọkùnrin tá à ń sọ yìí gan-an wọ́n ní ẹni ọdún mẹ́tàdínní ogún mẹ́ta ni fifty seven years fifty seven years bàbá àgbàlagbà sí ọmọ thirteen years ṣe rí i pé nǹkan ṣe wọ́n tó síbẹ̀síbẹ̀ àtìgbà tó ti bẹ̀rẹ̀ àti ibi tí wọ́n bá dé dúró náà ọmọ yẹn ti pàpà pé eighteen minor náà ṣì ni hmm. Hmm, minor ni. irúgbèsè ayé báyìí a ti ṣe sí. ìwọ tó jẹ́ dókítà ó yẹ kó mọ̀ wípé àrùn ọpọlọ ni fóun àrùn ọpọlọ ló jẹ́. bọ̀ṣẹ́ pé àwọn pedophile àwọn pedophile kò sí bí àwọn tó máa ń bá ọmọdé tó pé àwọn ọmọdé ló máa ń wù wọ́n ládùúrú ẹjọ́ ẹni tó rówó pe sáànù méjì láti bá òun ṣẹjọ́ kò sírò obìnrin tó fẹ́ gbé tí ò lè gbé. kódà kó fẹ́ gbálùjẹ̀nu. so kódà kó fẹ́ kóbìnrin yẹn máa fly wá láti any part of the world. ẹ̀ńtọ́rọ̀gba sáàmù méjì ó máa ó máa ṣe pé ìjọba ló dẹ̀ ń ba ṣẹjọ́ báyìí ìjọba ló ń ba ṣẹjọ́ torí pé <laughs> ẹ̀sùn tí wọ́n fi kàn kò kí ń ṣe ẹ̀sùn kò síbi tó lè sá lọ ọgbọ́njọ́ yẹn náà máa dé ó máa fojú balẹ̀ ẹjọ́. ìyẹn ni pé bí èèyàn ṣe rí kó dájọ́ tó. kò sí ogún ọdún máa kọlá ó máa kọlá. ìgbà kan náà sọ pé vision twenty twenty. ah ó ga o. <laughs> àbí lọ́sọ lọ́dún náà lọ́hùn tó dàbí pé. ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ah, náà ah. <laughs> èmi gan tírìtì program yẹn lọ́dún kan eh. mo rántí pé lọ́dún náà lọ́hùn a pe àkọlé yẹn ní vision twenty twenty hmm, wọ́n dá ọjọ́ yẹn wọ́n rò pé bóyá twenty twenty yẹn o ah mo rí signboard yẹ gàdàgbà báyìí ní àdúgbò kan ní Dubai wọ́n ní Dubai ní vision kan ní twenty twenty pè ní vision 2020. twenty pé ah tó bá fi máa di twenty twenty a fẹ́ aláì àti kọjá twenty Nàìjíríà náà ṣe láyé àwọn Abacha ṣé ẹ mọ̀ ni vision 2020. twenty. lọ́n wọ́n ṣe òun akọjá twenty twenty. twenty twenty wọlé àárín kankan gbogbo ẹ̀ tó ń burú sí ni o. kọlọ́ọ̀ṣàánú kọlọ́ọ̀ṣàánú. tó kí la wá fẹ́ sọ fún àwọn oní aláǹbọ̀mọdé lòpọ̀ gbogbo ìgbà yìí hmm, báyìí. nǹkan tí a kàn máa ń sọ lórí ètò ni pé ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ tó bá rò pé bóyá òun lè mú jẹ àsìkò àti mú jẹ yín ó ti kọjá. ó ti kọjá ayé ti dáyé social media. àwẹ̀ àwọn èèyàn ń ṣọ́ ẹ àwọn èèyàn ń tó o bá dáwọ́ dúró kó o dẹ́kun ẹ̀ o máa kó sọdẹ bẹ́ẹ̀ ni. o máa kó sọdẹ. o máa kó sọdẹ torí gbogbo ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan báyìí ni tó hmm. ní nǹkan torí gbà tó bá mú wọn tán náà máa ní èṣù ló ẹ̀wọ̀n èṣù ló ló ṣàwọn náà máa ní ẹnìkan ló fẹ́ fìyà jẹ àwọn náà máa ní ẹnìkan ló sẹ́ẹ̀tì trap fáwọn kò sẹ́ni tó ìyọ́ tó ti ń ṣe ìṣekúṣe tó ti ń hùwà ìbàjẹ́ hmm. o mọ̀ wípé kinní yìí kò bójú mu. ẹnìkan kò sẹ́ẹ̀tì kámẹ́rà ń gbà yín. ẹnìkan sẹ́ẹ̀tì trap fún ẹ o ṣùgbọ́n ọba òkè tó máa sẹ́ẹ̀tì trap fún ẹ á fi ẹ lé àwọn tó máa mú ẹ lọ́wọ́ a gbọ́dọ̀ kíyè sára. tó ẹ̀yin yẹn wa eléyìí táwa lè mú wa nìyẹn o bí ìgbẹ́jọ́ náà bá dẹ̀ tó ṣe wá lọ mm. bàbá ṣe gbọ́ ibi tí wọ́n bá bá dé dúró a tún padà rìpọ́tì fún yín tó ẹjẹ́ adágbére káwọn. ẹ̀yin yan wa iṣẹ́ kù tẹ́tíléko látàárọ̀ ọlọ́run á nífẹ̀ẹ́ yín èmi ọmọ yín Sterling Olúbùnmi ló ń dágbére lórí ètò ká láyọ̀ ẹ̀yin yẹn wá ṣeun adúpẹ́ yín o ojú òní tì yín Quadri Hamzat òun ló kọ mi ẹ ṣe gan ni ojú òní tì yín adúpẹ́ ìfẹ́ ẹ kú àdúró tí gbogbo ògbà ẹ ṣe o ẹ ṣe ó dàbọ̀. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ilé iṣẹ́ kan bẹ tó lálùbáríkà QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o ìjà yín wá sílé iṣẹ́ wa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ọ̀lẹ́ jàmbá kan ní tiwa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnmù tó jẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa gbọ́ o.